hello david. queen latifat what's up my girl. <laughs> orí ẹ ò pé <laughs> olúwa lórí ẹ ò pé sẹ ìkọ́nà àwọn fan ẹni mo máa ń bì báyìí ó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ eh, no problem. chioma ń kọ́ sọ fún chichi pé gbogbo àwọn oúnjẹ yẹn kò sẹ́ǹdẹ̀ kò sí wàhálà máa ṣàlàyé fún mọ́mí pé Chichi ti fẹ́ yàwọ́ ok ok hold on. ibà sọ̀rọ̀. Ah, ah. wíyìn ṣe. hello. hello. hi. good morning. My name is Mitchell Johnson. I am Davido Adeleke. Oh, nice meeting you. I'm fine. <laughs> yes, I'm fine. And you? I can't believe I'm talking to you. Oh, please, can you sing for me, please? Oh. Mm-hmm. Sing for me now. Uh, hello? Uh. Ah, ah, where am I? Comment oh, il m'a fait passer, Dieu